mímú aṣọ fún ìnáwó ó pé ó pín sí ipa méjì àkọ́kọ́ náà irú ayẹyẹ tá a fẹ́ ṣe tá a wá wòye pé gẹ́gẹ́ bí àṣà Yorùbá àṣà kò tú ọmọ àṣà kò tú ojíire bẹ́ẹ̀ ni kárí làkàyè rẹ ò ní parẹ́ hmm. gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ Yorùbá òun náà ni pé mímú aṣọ ó máa ń fi wá hàn wípé ibi òde lámọrin tá à ń lọ rèé òde tí aṣọ tí mo mú ìtẹ́ bá pàdé ẹlòmíì tẹ́lòmíì gan ọba mọ àdírẹ́sì ibi tó ń lọ tí wọ́n mọ venue nípasẹ̀ aṣọ yìí wọ́n á mọ bẹ̀ á tún wá fi ìfẹ́ hàn lọ́jọ́ náà yìí pé gbogbo yín pátápátá àtolówó àti ẹni tọ́ náà ṣì ń gbàdúrà ẹ̀ díẹ̀díẹ̀ ẹ máa dì kan ibi tí mo wá ń lọ rèé mímú aṣọ fún ìnáwó tá à ń ṣe lọ́kan òjọ̀ kan ẹni tó lọ sọ́jà tó fẹ́ ṣènáwó tó wá lọ sọ́jà yìí pé àǹkárá yìí lòun fẹ́ mú fún gbogbo àwọn olólùfẹ́ òun civilisation one day ó wá lọ mú àǹkárá tí ò ju bíi one thousand three lọ ẹ̀jẹ̀ ń dúró bẹ̀ ó wá gbé fún àwọn olólùfẹ́ rẹ̀ tán fẹ́ wá sí òde ayẹyẹ rẹ̀ yìí ní two thousand five hundred naira two thousand five hundred látòrí one thousand three hundred wọ́n yí èrè tó ìwọ nìkan ti jẹ wọ́n tún wá fìfẹ́ ẹni tó pebi mọ́nú ẹni tó dájọ́ ó wá bẹ́ẹ̀ ra àǹkárá yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó mọ́tò àti gbogbo ohun tóun náà lọ ẹlòmíà lọ ṣerun gbogbo ohun tó wọ̀tì tó gbé wá síbẹ̀ owó tó tó ṣe nǹkan nílé ni wọn torí ìfẹ́ àti ayẹyẹ tó fẹ́ ṣe wọn bẹ́ẹ̀ ṣe ẹ wá ṣe ìnáwó tán ní tó máa ń dùn mí jù rè ẹ wá máa pín ìṣàánú ẹ máa pín ìtayín ẹlòmíà pín ìgbákọ ládùúgbò gbogbo èrè yìí gbogbo àwọn ọ̀rọ̀ ní tá à ń gbìyànjú àti sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ló ti máa ń ṣẹlẹ̀ ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń wọnú ayé ẹlòmíì ẹ wá máa sọ pé àwọn olówó wọn ń ṣe nǹkan wọ́n bá wọn mú lèsì wọ́n pín star time hmm, wọ́n pín kọ́kọ́rọ́ mọ́tò wọ́n fún wọn fíìsà ló òyìnbó kò sí ní mọ́ yàtọ̀ gbọ́ tó wóye èrè tí wọ̀ nìkan tó ti wà sáyà wá kíyèsí gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ fìfẹ́ ra àǹkárá yìí mélòó nù wọn lórí ló kíyèsí kó jẹun o tó fún wọn ló jẹ ooo o tún wá fẹ́ àṣe gbogbo nǹkan tán o wá wí pé hmm, n tó wá kù tó wà fún wọn lẹ́yìn gbogbo àǹkárá yìí o rí kúlà tó pín tiẹ̀ hmm, o rí ẹrù ọmọ tó fún wọn ó wá mú ìtayín cotton board cotton board mo ti ẹ̀ lóde kan àǹkárá tí mo rà four thousand five ni mo forúkọ bo ẹnìyẹn láṣìírí bá a ṣe ṣe patí tán báyìí nígbà wa ṣe gbogbo ẹ̀ tán àwọn pé ó dáa ní táwọn ọmọ kéékèèké ní táwọn ọmọ wa ń lé tààrà fún un ẹ ò kárí ó wà ń bẹ̀ lọ́jọ́ náà ni. mèmi ah, náà mi ṣẹ̀ṣẹ̀ máa lọ sáwọn ah. òde lọ́ńṣìn tẹ̀ máa ń ṣe yẹn tèmi náà máa ń tọ́ máa fún bàbá ah, dúdú àti bí ẹ̀pà àti bí búburú. ìṣáná mẹ́rin ìṣáná mẹ́rin táwọn sọ fún mi pé stóòfù mò ń lò lé wọ́n á fi ìṣáná mẹ́rin wọ́n á fi ṣe orí tébù ń bẹ̀ mo gbàgbé ẹ̀ sí kó gbúdọ̀ bá mi kú ń bẹ̀. àmọ́ tá a bá tẹ̀ ní káwọ́ MC Abbey